iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ síléeṣẹ́ wa Gbankanbi CB station lónìí àyíká tó fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí. ìdí mẹ́rin rèé tí ààrẹ Buhari fi kọ̀ lórí gbẹ̀ndẹ́kẹ gbígba owó náírà àtijọ́. ààrẹ Muhammadu Buhari ti ṣàlàyé ìdí mẹ́rin tí òun kọ̀ ní fi gbọ́ ìpè àwọn ènìyàn fún kí wọ́n sún gbẹ̀ǹdẹ́kẹ́ ọjọ́ tí wọn yóò dẹ́kun gbígba owó náírà àtijọ́ lọ́wọ́ àwọn ènìyàn mọ́. ààrẹ buhari ní kì í ṣe èrò àwọn láti fi àyè ayé ni àwọn mẹ̀kúnnù lára àmọ́ àwọn àwọn gbé ìgbésẹ̀ náà láti dẹ́kun ìwà ìbàjẹ́ láwùjọ nìyí ó ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn ké gbàjarè pé àsìkò yìí lera púpọ̀ fún wọn àmọ́ ààrẹ ní àìgbọ́dọ̀ má ṣe ni àìgbọ́dọ̀ má ṣe ni àyípadà owó náírà náà ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní ó pọn dandan lásìkò yìí láti gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ fún àyípadà rere lórílẹ̀‐èdè nàìjíríà. agbẹnusọ fún ààrẹ malam garba shehu ló sọ bẹ́ẹ̀ lórí ìdí tí wọ́n fi takú pé ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ni yóò jẹ́ gbẹ̀ǹdẹ̀kẹ̀ gbígba owó náírà àtijọ́ lọ́wọ́ àwọn ènìyàn ààrẹ ní ìgbésẹ̀ náà kì í ṣe láti ni àwọn mẹ̀kúnnù lára tí wọ́n ṣe iṣẹ́ òòjọ́ wọn àmọ́ láti dẹ́kun ìwà ìbàjẹ́ láwùjọ àti àwọn tí wọ́n kó owó ìlú pamọ́ láti lù ní pópó. ìjọba Buhari wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìdí mẹ́rin tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà lílu owó ìlú ní pópó ìjọba ààrẹ buhari ní àwọn ènìyàn kan ti lu owó ìlú ní pópó tí wọ́n sì kó àwọn ọmọ owó yìí pamọ́ ní ọ̀nà àìtọ́ wọ́n ní àtúnṣe tó bá wọ nàìjíríà tó bá wọ owó nàìjíríà yóò dẹ́kun kíkó owó ìlú jẹ àti kíkó owó ìlú tí wọ́n lù ní pópó sí ilé wọn ayédèrú owó náírà ìjọba nàìjíríà ní ìwádìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ayédèrú owó ilé wa ló ti kún ilé kún ilẹ̀ tí àwọn ènìyàn sì hu ìwà ìbàjẹ́ ní ìdí rẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n tẹ owó jáde nínú yàrá wọn nítorí náà ọ̀nà tí wọ́n lè fi gbógun ti èyí ni láti ṣe àtúntẹ̀ owó náírà náà gbígba rìbá àti àjẹbánu ìwà àjẹbánu pẹ̀lú pẹ̀lú nǹkan tí tó wọ́pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí àwọn ènìyàn ń kojú eléyìí tó ti. Toti mú ìfàsẹ́yìn bá ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ìjọba ní àwọn ènìyàn ń lo ipò wọn láti fi ja orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sì ń kó owó ìlú pamọ́ ìgbé súnmọ̀mí ìjọba ààrẹ buhari ní ìdí mìíràn tí àwọn fi gbé ìgbésẹ̀ yìí yíyí owó náírà padà ni pé àwọn agbésùmọ̀mí ti bà owó náírà jẹ́ nípa gbígba owó ẹ̀mí lọ́wọ́ àwọn ènìyàn ìjọba ní owó tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé ti fún wọn lágbára fi láti máa jí àwọn ènìyàn gbé wọ́n wọ́n àyípadà owó yìí yóò ṣàfihàn ìwà aburú àwọn ajínigbé náà nítorí wọ́n á kó owó wọn jáde eléyìí tí kò sì ní fún wọn ní àǹfààní láti máa jí àwọn ènìyàn gbé mọ́ nítorí owó. a kò ṣetán láti ní àwọn mẹ̀kúnnù lára. Malam Garba Shehu ní ààrẹ Buhari mọ̀ wípé nǹkan lera fún àwọn ọmọ Nàìjíríà lásìkò yìí bákan náà ni ààrẹ mọ̀ wípé àwọn olókòwò kéékèèké wà tí wọ́n kò tí wọ́n kò nílò àfi lo ilé ìfowópamọ́ kí wọ́n tó lè ra ọjà tàbí ta ọjà nítorí náà wọ́n fi dá àwọn ènìyàn lójú pé ìjọba yóò gbìyànjú láti mú ayé rọrùn fún àwọn ènìyàn àti pé gbogbo ènìyàn ni yóò rí owó dá padà sí àpò ìṣúwọ̀n wọn àmọ́ ìjọba ní àwọn ènìyàn kò tètè kọbi ara sí gbẹ̀ǹdẹ̀kẹ̀ ọjọ́ tí wọn yóò dẹ́kun níná owó títẹ́lẹ̀ náà ni òun títẹ́lẹ̀ náà ni ọ̀hún gbogbo ṣe lójú pọ̀ lásìkò yìí kò sọ̀rọ̀ mọ́ lẹ́yìn January thirty one tówó náírà àtijọ́ yóò di pàǹtí Emefiele ló sọ bẹ́ẹ̀ báńkì àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà cbn ti sọ pé òun kò ní fi kún ọjọ́ tí ó kéde pé òpin yóò dé bá níná owó náírà àtijọ́ ọdún tó kọjá ní CBN kéde owó igba náírà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti ẹgbẹ̀rún kan náírà tuntun tó sì sọ pé ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún twenty twenty three yìí ni òpin yóò dé bá níná àwọn owó náà. gómìnà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí cbn godwin emefiele kéde èyí lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ àwọn aláṣẹ ìṣòwò aláṣẹ ìṣòwò ti báńkì orílẹ̀-èdè yìí mpc ní àbújá godwin emefiele ní ìwà ìjínigbé àti gbígba owó ìtúsílẹ̀ ti dẹ́kun láti ìgbà tí báńkì àpapọ̀ ti kéde ìwé owó mẹ́ta tuntun náà ó tún sọ pé àkókò tí báńkì àpapọ̀ kéde láti pààrọ̀ àwọn owó náírà àtijọ́ pẹ̀lú àwọn àwọn owó náírà tuntun ti tó fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti lọ sí àwọn báńkì àti láti gba àwọn owó náírà tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ lórí bí bí wọn yóò ṣe rí owó náírà tuntun mẹ́tẹ̀ẹ̀ta náà gbà. bẹ́ẹ̀ ni báńkì àpapọ̀ lórílẹ̀‐èdè yìí sì ti tẹnumọ́ pé lẹ́yìn ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kínní ọdún yìí ni òun kò ní gba owó náírà àtijọ́ mọ́ láìpẹ́ yìí ni CBN pàṣẹ kí àwọn báńkì orílẹ̀-èdè yìí dáwọ́ sísan owó tuntun nínú báǹkì kí wọ́n sì kó wọn sínú ẹ̀rọ atm kí ìtànkálẹ̀ owó tuntun náà lè pọ̀ sí i. báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè yìí tún ṣe ètò láti pààrọ̀ owó tí pààrọ̀ owó kí gbogbo àwọn tó wà ní ìgbèríko lè ní. Ni orí ọ̀fẹ́ láti pààrọ̀ àwọn owó wọn. ilé ìgbìmọ̀ asòfin aṣojúṣòfin àti ìgbìmọ̀ àwọn gómìnà nàìjíríà ti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ lọ́wọ́ cbn láti fa ọjọ́ náà síwájú láti jẹ́ kí àwọn ọmọ nàìjíríà rí owó tuntun náà gbà.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 o nine zero seven zero nine seven eight three six two olóyèdárì saka lolóròyìn yìí ire o